السلام عليكم ورحمة الله وبركاته ميت سواجو يقع علي كي عنشي منو أن عمد في الأحكام إليه كي أفاوى الإمام عبد الغني المقدسي الجماعي سواء كجلات نوتيرا أفاوى بخاري أنت مسلم olóògùn ọlọ́run lónìí pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba subhanahu wa ta'ala a ti ń wọ inú àlámọ̀rí ọ̀rọ̀ irun díẹ̀díẹ̀ ilé tí a mọ̀ wò lónìí òun náà ni báàbù istiqbal al báàbù istiqbal al ti a ti máa kà fúnra wa látòrí hadithi ibn umar kẹlẹ́ wọn bá nìkẹ́lá kí ọba ayọ́lọ́ sí ibn umar. bákan náà ṣáájú kí a tó ka hadith ibn umar a ka àwọn ìfáàrà eléyìí tí a lè pè ní bí ọ̀rọ̀ ìtìsíwájú ní nǹkan tó ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú ọ̀rọ̀ kíbla afáàní kíbla tó ní mùsùlùmí na yalka da tó ní mùsàrọ̀fà التي هي عنوان توحيده ووحدته وملتقى قلوبهم وقد جعل الله هذه الكعبة قياما للناس في أحوال دينهم ودنياهم وأمنا لهم عند شدائدهم يجدون في ظلها الطمأنينة والأمن والإيمان وبقاؤها تحج وتزار وعلامة بقاء الدين وقيامه أفاني ibùdójúkọ àwa mùsùlùmí òun náà ni alkaabatu almusharrafa òun náà ni àlẹ́tì ìhìyà òdùwádùn tawhidihim wa wahdatihim ni òun a lè pè ní ògóńgórí tó sọ àwa mùsùlùmí di ọ̀kan ògóńgórí tó sọ àwa mùsùlùmí di ọ̀kan ó sì ní ọkàn gbogbo wa máa padà papọ̀ òun náà ni ibùsẹ́rí sí ọkàn wa ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ó ṣe kàábà ó gbé dúró fún ọmọnìyàn nílé ìtọ́sẹ̀ wípé ní gbogbo ìgbà yóò máa ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú ẹ̀sìn wa kódà nígbà míì yóò máa ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú àlámọ̀rí ayé wa yóò sì máa jẹ́ ìfọ̀kànbalẹ̀ fún wa pé sí nǹkan kan tó lè máa ṣẹlẹ̀ béèyàn bá ti débẹ̀ ìfọ̀kànbalẹ̀ ọkàn ọlọ́run bá àlìtọ́lá yóò fi ṣèkùn géèyàn débi wípé téèyàn bá wà ní Káábà èèyàn máa fìlì ìfọ̀kànbalẹ̀ àti ìbàlẹ̀ àyà bákan náà Káábà kò ní gbò kò ní yẹ̀ títí tí ó fi di aláwáṣákì intihai alam tí ó fi di gògóńgórí pé ó kù díẹ̀ káyé ó tán kàábà ò ní gbò kò ní yẹ ní ààyè tí àwọn mùsùlùmí kí wọ́n máa ṣe hajj lọ sí ilé olúwọba dẹ́dà níbẹ̀ kí wọ́n sì lọ máa bẹ ààyè náà wò eléyìí nínú àwọn àmì ìtẹ́kùbọ̀ ẹ̀sìn òun ni eléyìí ṣùgbọ́n tó bá yá ní òfin ayé kàábà ò ní exist mọ́ o kàábà ò ní exist mọ́ anábì sallallahu alaihi wa sallam sọ fún wa pé ọkùnrin kan máa wá láti absinia tí ó wà ń wó kàábà yóò yọ àkéésì yóò sì sàlẹ̀ ọkọ̀ kan tó wò tán àdìgbà ló sọ pé muslim o eléyìí yóò padà ṣẹlẹ̀ afẹ́ akọ̀ yóò ṣẹlẹ̀ anábì sallallahu alaihi wa sallam bí ó ti ti rí náà làwọn ẹni sọ́là sọ́là ń sọ pé ó ní yóò yọ àkékù yóò yọ ní ekiri ekiri yóò tún palẹ̀ pẹ́yẹ́yẹ́ ṣùgbọ́n nígbà náà o kò ní fẹ́ẹ́ nìkankan tí ó máa ṣe Allah lórílẹ̀ náà kò sí wọ́n sọ́là sọ́là mọ́ so eléyìí ó ní ipò títà bá wà nínú ìsẹ̀mí ayé àwa mùsùlùmí wàkánà nàbí sallallahu alaihi wa alihi wa قبل الهجرة يستقبل الكعبة وبيت المقدس معا عفاني هذا بشر لأنه حديث عفا الإمام أحمد في عفا شعيب بن عبد العود تودى في الاتباع حديث بلا ثاني فالنبي صلى الله عليه وسلم قجوا في كعبة في جيروسالم بيت المقدس ṣáájú kánàbí sallallahu alaihi wa sallam ṣáájú kan tó ṣe umra ṣáájú kan tó ṣe hijira lọ sí Madina méjèèjì náà lànàbì máa kọjú sí tó bá kọjú sí Kaaba yóò kọjú sí Baitul Maqdis méjèèjì náà lànàbì sallallahu alaihi wa sallam máa kọjú sí alamma hajara ila al-Madinati wa fiha al-Yahud nígbàtí anábì sallallahu alaihi wa alihi wa tí wọ́n اقتصر على استقبال على استقبال بيت المقدس anabi sallallahu alaihi wasallam ó fi mọ́ lórí wípé ó dojúkọ Baitul Maqdis eléyìí wáyé fún oṣù mẹ́rìndín ní ogún sítata aṣara ṣahara sixteen months ó túmọ̀ sí pé ọdún kan àti oṣù mẹ́rin anabi sallallahu alaihi wasallam ló fi ṣe léyìí wa kana yatashawwafu ila istiqbal al-Kaaba bó ti yẹ pé nínú ẹ̀mí ànábì ó máa ń wo ànábì kó ti pé kàábà ni yóò máa فصرفت القبلة إلى الكعبة وفرض الله استقبالها في السنة الثانية من الهجرة الله أبا سبحانه وتعالى الله أبا بعد بي دوجوكا النبي صلى الله عليه وسلم دوجوكا كعبة ó sì ní ọ̀nà ẹ̀ fún nílé ìwáyé إجراء. ọdún kejì صلى ní ọdún kejì tánàbí sálàsálà الله ìlú Medina Allah ọba subhanahu wa ta'ala ọlọ́ni kọ́dínàrọ́ taqalluba wajhika fis sama ilẹ̀ ànábì a ti rí ìdojúkọ rẹ sí sama pẹ̀lú bó ti jẹ́ wípé n ti ń wù ọ́ nínú ọkàn òun náà ni pé ibi tó bá máa dojúkọ kírun kó jẹ́ baytullahil haram ọlọ́ni falan waliyannaka qiblatan tardaha láìpẹ́ á dojú rẹ kọ kíbla kan tó fi wípé inú rẹ ó yọ sí ibi tí ẹ̀mí rẹ fi sí yẹn a ó padà ní kó máa dojúkọ bẹ́ẹ̀ ọlọ́run ní fàwálì ìwájú aka ṣàtọ̀rọ̀ ní masjid al-haram wàyí o dojú rẹ kọ masjid al-haram dojú rẹ kọ gangan bẹ gangan wàyí fún ma kó ń tún fàwálì òjò akún ṣàtọ̀rọ̀ gbogbo bẹ bá ti wá wà pátá gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ dojúkọ ẹ rí wípé ibùdojúkọ yìí tẹ bá fẹ́ jọ́sìn fún olúwa bá dẹ́dà kó jẹ́ kí ni o kó jẹ́ káàbà iná lẹ́rí na ó tún kìtà àbàlà ya àlàmúnà annáwò ìhàkù mìíràn bí i ọlọ́run ni àwọn yahudi àtàwọn nàṣọ́ra tí wọ́n gba tírà sáájú yín wọ́n mọ̀ rí pé òdodo ni látòdò lọ ọba dẹ́dà ọmọ ọlọ́run bí ọba fìlẹ̀ àmọ́ ya amẹ́lú ọlọ́run ọba àlìkọ́lá kò sì ta ìmọ̀ kan nípa àsìkò àwọn sì nífẹ̀ àfáàní ìtìkbálù kíbla liman amkanahu musha'adatuha aw jihatuha liman lam yumkinuhu ṣẹ́rùtù lìsọ̀lá fáàbìtù fìlìkìtàbì wọ̀sùnlẹ̀ tí wọ́n ní jímà wọ́n ní ẹ̀rí ìdojúkọ kíbùlà fún ẹni tó bá ní kápá ẹni tó ní ìkápá ni ìdojúkọ kíbùlà tàbí kí èèyàn ó kojú sí ọ̀gangan bẹ̀ fún ẹni tí ò bá ní àǹfààní láti wà ní inú mọ́sálásí ẹni tó bá wà nínú mọ́sálásí kàábà yóò dojúkọ yóò dojúkọ báyìí ó ti yé àwọn kàábà wa kàábà wà láàrin báyìí àwọn kan ó dojúkọ láti bí àwọn kan ó dojúkọ láti bí àwọn kan ó dojúkọ láti bí àwọn kan ó dojúkọ láti bí kàábà gangan wá wà ní àárín ó ti yé ìbéèrè sáà àmọ́ bèrè wípé ibo ni ìmọ̀ọ́mù wà ìkan nínú orígun mẹ́rẹ̀ẹ̀rin yẹn náà ni ìmọ̀ọ́mù wà ó ti yé so ní kàábà táwọn èèyàn bá rọ sí kàábà àwọn èèyàn ó dojúkọ ìmọ̀ọ́mù náà wọ́n sì nírun ìmọ̀ọ́mù náà ni wọ́n sì ń tẹ̀lé ṣùgbọ́n nínú gbọ́dọ̀ ní orúkọ ìmáàmù kàábà ti wà láàrin àwọn àti ìmáàmù orí pé cube ní kàábà igun mẹ́rin ni àwọn kan ó dojúkọ láti bí kò dẹ̀ pọ́sibù kí ìmáàmù ó dojúkọ kó ìmáàmù wà ní kí ìmáàmù mẹ́rin wà bẹ́ẹ̀ sí mọ́rọ̀ wá ìdà lẹ́ẹ̀kan ìmáàmù kan náà ni ẹ̀yin tẹ́ ẹ tò lẹ́yìn ìmáàmù yẹn ẹ tò lọ lẹ́yìn ẹ̀ bá yẹn lọ bá yẹn àwọn tí wọ́n sì kọjú sí kàábà ní the side of the cube ó ti àwọn náà dojúkọ kàábà àwọn tó wà níbí àwọn tó jẹ́ kí ni o olùdó kàábà àwọn tó wà níbí àwọn tó jẹ́ kí ni o olùdó kàábà ẹ bá ń bẹnu haram yóò dojú kọ ni o ṣùgbọ́n ẹni tí ò bá sí haram ọ̀gangan ibi tí kàábà fọ́ọ̀lù sí ibẹ̀ ló ṣe ni o ibẹ̀ ló dojú kọ eléyìí ni àlàyé tí àfáà ṣàlàyé wọ́n ní eléyìí ká mọ̀ wípé ó rinlẹ̀ nínú nínú ó sì rinlẹ̀ nínú súnà anábìwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam bákan náà ìjìmá ìpanupọ̀ àwọn olùmọ̀ ó wà ní orí rẹ̀ bákan náà ẹgbẹ́ bá ṣe mọ̀ wípé mọ̀sọ́dúró tẹ̀ṣúrẹ́ alákọ̀ọ́kọ́ mẹ́ta àkọ́kọ́ onáà alkitab sunna wal ijma summa látẹ̀sífò dìdó nìyí ilà fi hàálì àjì ní mọ̀rọ̀ wọ́n ní kò sí ìgbà láàyè fún wa láti fojú lẹ̀ mọ́ kọjú sí kíbla nígbà tá a bá fẹ́ kírun àyàfi tó bá jẹ́ wípé àìlera àárẹ̀ tó bá mú wa gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé làlùwájib indalaj kò sí pé kí nípa ẹjọ́ ọ̀ràn fún ẹrú lóòdìwọ̀n ìgbà tí ẹrú bá ti kádàrá láti ṣe nǹkan ọ̀hún àwòṣí dàtùkà àbí ìpáyà tàbí bẹ̀rù àbáwọn nǹkan tó bá jọ wọ́n fi sáfàrí áòlìnà fìlà aládàbà wọ́n ní tó fi dórí ìrìn àjò táwà lórí ìrìn àjò àbá à ń siná fìlà lórí nǹkan ọ̀gùn hadith àfàwà ibn Umar radiyallahu anhuma àbá Abdullahi ibn Umar radiyallahu anhuma أن رسول الله صلى الله عليه وسلم كان يسبح على ظهر راحلته حيث كان وجهه يومئ برأسه وكان ابن عمر يفعله وفي رواية كان يوتر على بعير ولمسلم غير أنه لا يصلي عليها المكتوبة وللبخاري إلا الفرائض أنا ابن عمر عبد الله بن عمر قال أن قبع ينسي بعد يوما يعني النبي صلى الله عليه وآله وسلم أمر ينافل كان يسبح لبي كيش سبحان الله ló ti yé káànà ìfẹ́ bí hù ní bíbá kì í ṣe ìtumọ̀ rẹ̀ ní pé subhanallah náà gẹ́gẹ́ gbàdúrà náà tẹ̀sídéhì náà àìbẹ́ẹ̀kọ́ ìfẹ́ bẹ̀ subhanallah subhanallah ṣùgbọ́n níbí yàtàná fàlù ànábì sallallahu alaihi wasallam ó máa ń yan náfìlà aláàzọ́àrí rọ́ọ̀hì láti yí lórí nǹkan ọ̀gbọ́n rẹ̀ haitu káànà wájú òhu yú ní ubìrà àtìyí gbogbo ibi tí nǹkan ọ̀gbọ́n ànábì bá ti dojú kọ ànábì sallallahu alayhi wa alayhi wa sallam yóò máa demonstrate pẹ̀lú orí àti ìlàjì ara ànábì máa demonstrate láti orí sí ìlàjì ara ẹ máa rí harakat nípa ànábì sallallahu alayhi wa alayhi wa sallam ànábì kírun ó yànnà fílà lórí nǹkan ọ̀gbọ́n rẹ̀ wàkánà ibn Umar yaf'alu dhalik bákan náà ibn Umar tó jẹ́ rọ́wí tó gba hadith wíwáwò náà máa ń ṣe bẹ́ẹ̀ wàfi riwáyà tí inú riwáyà míì oníkáàdà yóò ti rò alábáyìrì anábì sallallahu alayhi wa alihi wa sallam wọ́n máa ń yan náfílà wọ́n máa ń yan wítìr lórí nǹkan ọ̀gùn bẹ́ẹ̀rọ annahu la yusalli alayha al-maktuba lọ́dọ̀ muslim muslim ziyada wípé bẹ́ẹ̀rọ annahu la yusalli alayha al-maktuba bó lẹ́jẹ́ iṣẹ́ anábì sallallahu alayhi wa sallam kì í kírun ọ̀ràn yàn lórí nǹkan ọ̀gùn rẹ̀ àfáwà alimami al muhammad bin ismail al-bukhari al-ju'fi ó ní ilá ìfàrọ̀ ìd ó ń ṣe ìsìnkú ìfàrọ̀ ìd wípé ànábì sọ́lá sọ́lá ànábì kì í kírun ọ̀ràn yàn ní orí nǹkan ìgún rẹ̀. àkòrí tí a lè fún hadithi yìí bayanu ma yastaqbiluhu almutanafilu bisolati hala safari àlàyé nípa pé ibo ni ẹni tó yẹn náà fílà nígbà tó wà lórí àjò ibo ni yóò dojúkọ lórí irun tí máa náà fìlà lọ́wọ́ yusabbihu bimana yusalli nafila yusabbihu bimana yusalli anafila àfáàní ìtumọ̀ yusabbihu ó náà rí wípé yusalli anafila ẹgbẹ́ bí a ṣe sí lálàyé ní ìṣáájú rahilatuhu bimana bàírìhì bàírùhù rọ́hìlá nǹkan ọgbà nábì òun náà ni ba'ir òun náà ni rankumi ó lè jẹ́ jamal ó lè jẹ́ ibil ó lè jẹ́ ba'ir ó lè jẹ́ náàkọ̀ haythu kana wajhuhu haythu kana ìtìjáwó sayrihi gbogbo ibi tí nǹkan ọ̀gbìn yẹn bá ti dojúkọ ibẹ̀ náà ni anábì sallallahu yóò máa ṣe ìmá yúbí u yóò fi dùrá sáhú wà ṣe àmì jákàdìhì anábì sálàsálà yóò mọ̀ forí júwe ó ti yé Allahu akbar tó bá ṣe alkiyam orí rẹ̀ wà lókè tó bá ṣe àrùkúrò yóò wà áfàdù yasiran tó bá ṣe sami Allahu liman hamida orí yẹn ó padà sókè tó bá tó fẹ́ ṣe àsùjúd yóò tún wà áfàdù ju bírùkú rẹ̀ bó ṣe rí lọ ìyẹn làfáà fi sọ wípé yóò fi dùrá sáhú wọ́n ṣe àmì ìjásàdì a rí wípé orí nìkan ò lè ṣe gbogbo tó fi bẹ̀ láti orí débi ìdodo òun náà ni ó mọ̀ demonstrate àwọn harakati anaduwa muhammad sallallahu alaihi wa alihi wa sallam wa kana ibn umar yafalu dhalik ibn umar abdullah ibn umar yusalli nafila fi safar haythu kana wajhuhu òun náà máa kí náfílà ní orí ìrìn àjò ní gbogbo ibi tí ìdojúkọ nǹkan ọ̀gbọ́n bá ti lọ. ọ̀rọ̀ yìí wàkàánà alihu Umar yaf'aluhu kò sí nínú gangan o ó ti kò sí nínú gangan ọ̀rọ̀ yìí àwọn student ni wọ́n àwọn ni wọ́n gba ni wọ́n sọ ọ̀rọ̀ yìí wípé Umar máa ṣe kí ni o òun náà máa ṣe bẹ́ẹ̀ wàkàánà هذه الجملة من قول نافع وعبد الله بن دينار وسالم بن عبد الله بن عمر رضي الله عنه وبا على إليه وتي سودانتي عبد الله بن عمر ونوا so tí wọ́n lọ́rùn rẹ̀ náàfẹ́ so salim ọmọ ni ṣùgbọ́n àwọn méjèèjì students náà jẹ́ lọ́dọ̀ àwọn àfáà onímọ̀ hadith wọ́n fi atótónu lórí wípé láàrin Nafi' àti Salim ta ni ó jẹná jù nínú ìmọ̀ nínú Salim àti Nafi' débi pé tí ìwáyà wọn bá fẹ́ forí gbára èwo ni ó tẹ̀ fún kan èyí tó tẹ̀wọ̀n jù ni wípé Nafi' ó jẹná ju Salim lọ torí pé Nafi' kì í ṣe ọmọ Abdullahi bin Umar Salim ni ọmọ Abdullahi bin Umar ẹgẹ́ bá rẹ̀ sí mọ̀ wípé generally ọmọ ọmọ yọ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ so ayọ̀ yẹn náà ló jẹ́ kí àná fè kó fún ní upper hand ju torí pé òun ní yọ̀ yóò sì lọ sí mọ́ ẹ̀kọ́ wọ́n lè wà ní class wọ́n lè bẹ̀rẹ̀ class láago mẹ́sàn-án kí salim kó tó àlọ́dọ̀ ọmọ rẹ̀ kó o máa jẹ kó máa mu kókó ó ti yé kí náà kí tó jẹ ọmọ kéwú kó ṣe kí ni o kó o ti délé kéwú so eléyìí máa ń ṣẹlẹ̀ dáadáa tí ọmọ bá ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ bàbá rẹ̀ ìyẹn ló bàbá pé àwọn sálà wọ́n mọ́ ju ọmọ wọn síta ni ó jù wọ́n síta fèfèfèfè kán lọ kán lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùmọ̀ pẹ̀lú wípé àwọn bàbá tó bí wọn iwin làwọn náà nínú ìmọ̀ o pẹ̀lú pé àwọn bàbá tó bí wọn àfáà náà ni wọ́n ó nìkan lọ ọ̀ta torí pé tọmọ bá wà nílé yìí máa ń yọ̀ ọmọ tó wà nílé máa ń yọ̀ bí ọmọ tí ó lọ síta tó lọ kẹ́kọ̀ọ́ so Salim tí ọ̀rọ̀ salim àti ọ̀rọ̀ náfẹ̀ tó bá forí gbára ọ̀rọ̀ náfẹ̀ ní àwọn afáàládì tó fún ní ọ́pàán wọn ní fún ti salim ní ọ́pàán torí wọ́n rí pé nínú àwọn asibatu náà a ti Ibn Umar náfẹ̀ wà nínú wọn <coughs> bayanu anna al-hukma baki lam yusa àlàyé ó wà lórí hadithi yìí wípé ìdájọ́ yẹn bó ṣe wà níyẹn kò wà abrogated nọ́ọ̀sùn kankan ò ṣẹlẹ̀ sí wọn parẹ́ yóò ti rọ alábàáyé rí yí ayé ànàbí ìsọ́lọ́lá àlùsọ́lá ìsọ́lẹ̀ ìwítọ̀rọ̀ àléhà ànàbí sọ́lọ́sọ́lá ànàbí máa kí wítìrì lórí nǹkan ọ̀gọ́ rẹ̀ almaktuba àbìmánà almafurudọ àfáàní mìntàmáàmì hikmatillahi ta'ala wa rahmati nínú pípé ìgbọ́mọ̀ olúwọba dẹ́dà àti ìkẹ́ rẹ̀ lórí àwọn ẹrú rẹ̀ annahu lamma shara li ibadihi tatawwa bima zada ala al-farida o na ni ko Allah ba subhanahu wa ta'ala ó ṣe lófin àlékún iṣẹ́ lórí iṣẹ́ ọ̀ranyàn tí ṣe iṣẹ́ àti gbore sahala alaihim dhalika ghaliban tarjiban lahum fi filia wa lisar minha Allah ba subhanahu wa ta'ala ó sì ṣe lorun fún wọn kiru nǹkan báyìí kó wà no sharia tó dà kó lè jẹ́ ìgbẹ́ni lóǹgbẹ àti ojú kòkòrò yóò jẹ́ stimulant yóò jẹ́ stimulation tí ó mọ̀ stimulate wa láti mọ̀ ṣe àwọn àlékún iṣẹ́ lórí àwọn ọ̀ràn yàn àwọn àlékún iṣẹ́ lórí àwọn iṣẹ́ ọ̀ràn yàn so that àtọ̀ ní jókòó tẹ́tẹ́rẹ́ oníjẹ́ wípé iṣẹ́ ọ̀ràn yàn nìkan láàmú níṣẹ́ a tún gbọ́dọ̀ mú náfìlà náà náfìlà nínú irun ọ̀ràn yẹn wà náfìlà ààwẹ̀ ọ̀ràn yẹn wà náfìlà náà wà monday thursday thirty fourteen fifteen àwẹ̀ dáúdà gbogbo ẹ̀ báyẹn so that kó lè bá jẹ́ wípé bí àbá rí ibì kan àti kà síwájú wípé tó bá kó sẹ́dé bó bá kórun dé lọ́gbọ̀dà lè kíá mọ́ ọlọ́wọ́ba àwọn sọ́lá sọ wípé ìdàká náà ti tààmọ́ kú tí bá tààmọ́ tí àwọn ìlú yẹn bá pé wọ́n kọ́ pé tọ̀ ọlọ́run ìlú ẹrú rẹ ó pé pérépéré ìdàká náà kìsọ̀ tó bá jẹ́ náà kìsọ̀ tí wọ́n sọ pé kú ti bà náà kìsọ̀ náà wọ́n sọ pé kú ti bá náà ti sọ ọlọ́run sọ pé ẹ wo náfìlà ẹrú mi náfìlà ibi náfìlà yẹn ibẹ̀ ní kẹ́ ẹ ti páàṣì àwọn ọ̀ràn yẹn rẹ̀ tó bá ní ààyè bí ajọ kan ní ìsìn báyìí ó wà lórí irun mo sọ àlórí irun ó kàn rọ́ọ̀ṣì wọlé ó farabalẹ̀ ànábì sọ́lá sọ́lá náà sọ wípé ìdá atẹ́tùmùsọ́lá tẹ́ ẹ bá ti wá kírun tẹ́ ẹ bá mú sáà àlékún bí sẹ́kìnà wàlúwakọ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú sùúrù ṣùgbọ́n gbà tó wọ́n fẹ́ wọlé irun ó kàn fẹ́ wọlé ní fara torí pé ó fẹ́ bá ìmọ̀ọ̀mù lórí rákà lórí ìrùkù ó ti yé òun rọ́ọ̀ṣì wọlé bóyá ìgbà tó dó fẹ́gbẹ́ àwọn èèyàn ó já wọn lẹ́bò ó ṣèṣì já wọn ní ẹbò gbogbo àwọn nǹkan yẹn kù sóòrù ní ìfisọ́lá gbogbo ẹ̀ náà ni wọ́n kọ́ lé ọ lórí wọ́n kọ́ àgéǹsì ẹ gbogbo àwọn nǹkan yẹn gbogbo àwọn nàwáfíìl ọlọ́run ọba àlékè ọlá sọ wípé ẹ lọ mú iná fìlà rẹ̀ ẹ fi dí so that kó lè jẹ́ pé kì kò ní lè jẹ́ pé ọ̀nà kan soso náà ni ó wọ àlìjẹ́nà àbúhámù jánà rọ wáyé samaniya ọ̀nà tó wà àlìjẹ́nà ọ̀nà tó pọ̀ ní mẹ́jọ náà sì ní gbogbo ẹ̀ ọ̀nà tó wọnú náà kẹfìrọ̀ wáyé sábà méje náà ni àwọn afáà ní pé náà ti jẹ́ méje jẹ́ mẹ́jọ wọn kọ́ mọ̀ jẹ́ pé ọmọ ogun tó àdéhùn àánú Bukhari tó dẹ̀ lálàáfíà pé àrẹ sọ́là sọ́là sọ wípé tọmọ náà bá wọn náà tán tọmọ àjẹrò ọ̀rọ̀ àjẹmẹ̀ tán adájú àwọn èèyàn tí wọ́n wà nù náà wọ́n pọ̀ wọ́n pọ̀ gẹ̀dẹ̀ àwọn tó wà jẹ́ náà lọ. ó ní wàyá ń ṣe olóhùn láhà kọ́lkọ́n ọlọ́run wà á dá àwọn ẹ̀dá míì sínú àgbẹ̀ àwọn èèyàn wáyé rí o wọ́n wáyé rí o ọlọ́run tẹ̀sẹ̀ dá wọn yóò ṣe ìdáàdù wọn ni àwọn èèyàn wáyé rí ọlọ́run wà á dá wọn sọ́nà àjẹ́nà débi wípé ádádù àwa tí a wà wà náà àjẹ́nà bísí ìtàhálà á padà ju òǹkà àwọn tí wọ́n bẹ ní inú iná lọ. so lẹ̀kùn tó wà àjẹ́nà lẹ̀kùn tó pọ̀ ni lẹ̀kùn tó pọ̀ ni sílà ìdá okùn ẹbí pọ̀ sílà tó làrhàm nínú àwọn lẹ̀kùn tó wà àjẹ́nà ni and in fact fi sabilillah nínú àwọn lẹ́kùn tó wà àlùjànnà ni arif bil nas ìmọ̀ ṣe pẹ̀lẹ́ pẹ̀lú àwọn èèyàn nínú àwọn ọ̀sẹ̀ olóore tẹ́lẹ̀ fàlùjànnà ni atẹ́sibíẹ̀ kí ẹ̀ máa ṣe subhanallah nínú àwọn iṣẹ́ rí tẹ́lẹ̀ fàlùjànnà ni annawafi kẹsìrọ̀tù nawafil kẹsìrọ̀tù tilawati al nínú àwọn ọ̀sẹ̀ ìfìlẹ̀ fàlùjànnà ni muallimu nas al ẹni tí ń kọ́ àwọn èèyàn dáadáa màálìmù ní ilé kéwú ni ó ń kọ́ àwọn ni ó ń ṣe dárúsù èèyàn ni ó ó bá ti ní ìkíláàs kò sí ṣkàn kí mo ta gbogbo àwọn nǹkan wọ̀nyí ọ̀nà tó wọn láti bẹ̀rẹ̀ ó pọ̀ tahajud alikiyam bilail kájí yọná fìlà lóru ẹlòmíì ó lè ó lè ìtọ́jú ẹ pé sọ í yọná lóru kì í yọná rẹ wọ́n sọ pé ah orí ó kàn sùn bọ̀lọ̀kù látàlẹ́ àrùn kò tiẹ̀ lè dí kò tiẹ̀ yẹn lọ́pìlà lóhun kó jẹ́ pé èmi báyìí mo ti láti pàṣọ à títí ẹ lòún ṣe yẹn òun náà lè ní nǹkan míì tó náà ṣe tí wọ́n hàn sí wọ́n o ó lè má ní kápá láti kìí dáàsọ ni pé káwọn ọmọ yẹn náà fìlà lórí dáàsọ kọ́ nìyẹn bọ́ dáàsọ ni pé tó o bá ti rẹ́nì kankan tí ò ṣe kan tó tí wọ́n ń ṣe inú náà wá fìlì má fìlì wí pé kò ní ìkankan míì tó náà ń ṣe ń bò míì tí ò hàn sí wọn náà mo rò bóyé Eh, so ká mọ̀ fojú tẹ́ńbẹ́lú kùsùrù àwọn èèyàn kan ní ojú tiwa táwọn orí ti pé à ah, kùsùrù ni ẹni ní kùsùrù inú nǹkan báyìí mo rò bóyé so ká mọ̀ wípé ó súnmọ́ kẹ́ni náà láwọn nǹkan míì tó náà ń ṣe ẹlòmínì ti báyìí kò lè fi tẹ́ńkọ́bọ̀ rẹ̀ báyọ̀ ṣeré ṣùgbọ́n ká gba àwọn ẹná fílà ọ̀gá ni ṣé a sọ pé ọlọ́run ní sọ́lẹ́sàn yìí ni ọlọ́run sọ́lẹ́sàn ẹlòmínì sì lélẹ́yìí bẹ́ẹ̀ bá kò sí tẹ́ lè gbé déwájú rẹ̀ ní bùkátà láyé tí ò bá ní owó tí ó fún ní yóò mọ àwọn èèyàn tí ó pè lórí fóònù táwọn yóò fún ọ ní owó tí ó bí yẹn eléyìí àwọn iṣẹ́ dáadáa ni so abuabul khair kẹsí ọ jíjẹun jíjẹun jíjẹun iṣẹ́ olóore pọ̀ so kálukú ni kó yan bọ́ bá lè rí bíi mẹ́rin àbí mẹ́fà kó ń bẹ̀ ó ti yé pẹ́pẹ́ furu làálàá lọ́ọ́ àyè ó fi dé tó bá tọ́lọ́wọ́ lò sáà dìfọ́ láti wọnú àlìjẹ́nà so ó ní àlàyé tí àfa ń sọ níbàyí pé àwọn nàwa fíìlì yẹn kò sí sẹ́mi tó fẹ́ ṣe bíi pé kó fi kàfàrà tọ̀rí kọ dùkúlì jàǹdẹ́tìnà ọ̀nà tá a gbà wọ àlìjẹ́nà kó lè pọ̀ báàbù sọ́dá kọ wà tó yẹ pé àwọn tó yẹ pé sọ́dá kọ wọ́n láì fi débi pé tẹ́ ń fáwọn ẹ̀ báyìí wọ́n tó máa dùn ni tí wọ́n ń bẹ lọ́tọ̀ wọ́n gbàgbọ́ náà jẹ́ náà báàbù rọ̀ yá àti wọ́n ṣe siam jidan tó máa ń gbà rẹ dáadáa àtàwọn ọ̀nà yẹn àti mẹ́fìlà gbogbo ẹ̀ náà máa ń gbà lẹ́kùn tí wọ́n ń bẹ̀rẹ̀ lọ́tọ̀ àbá àwọn Abubakar rọ̀jí ọ̀la àníhú nígbàdá anábì sọ́lá sọ́lá ń ké ṣé ìyẹ̀fẹ́ lè gba ẹnu ọ̀nà mẹ́jẹ̀dẹ̀ wọlé anábì ní bẹ́ẹ̀ ni ìyẹ̀fẹ́ lè gba ọ̀nà mẹ́jẹ̀dẹ̀ wọlé Abubakar èmi náà fẹ́ gbẹ wọlé anábì sọ́lá sọ́lá ń sọ pé nínú àwọn àǹfààní eléyìí tó wà fún àlékún iṣẹ́ tọ́nà ọba àlékọ́lá tó fi mọ lórí àwọn iṣẹ́ ọ̀ràn yẹn tá à ń ṣe òun ni àwọn ànáwá fíìmù òun ló wà. afa abdullahi muhammad nínú hadithi yìí wọ́n ṣàlàyé fún wa pé anábì sọ́lá sọ́lá ọmọ yẹn náà fìlà lórí nǹkan ọ̀gùn ọmọ yẹn náà fìlà lórí nǹkan ọ̀gùn lórí ìrìn àjò tó pé tí nǹkan ọ̀gùn rẹ̀ bá ti dojúkọ báyìí bẹ́ẹ̀ náà ni kò ní dáná fúlà yẹn dúró wọ́n yóò mi obìnrin àti ìfẹ́ roko wà sujud tó bá ṣe sujud tó bá ṣe roko yóò forí júwe rẹ̀ táwọn yóò fi mọ̀ pé wàkánà mọ̀ṣgúnlá bẹ̀lẹ̀ ìbáàdà tí ànábì sallallahu alaihi wa sallam wọ́n kó àìrójú pẹ̀lú ìjọsìn ọlọ́run ọba subhanahu wa ta'ala wala yatakallafu nuzula ila al-ardi liyarka wa yasjudu wa yastaqbil qibla wọ́n ní ànábì sallallahu alaihi wa sallam kò ní ṣe ìlàbọ̀rùn ara rẹ̀ lípẹ́ pé à mo fẹ́ rùkú jẹ́ ń bọ́lẹ̀ lórí nǹkan ọ̀gbìn rárá kò ní làbọ̀ra rẹ̀ lọ́rùn orí nǹkan ọ̀gbìn náà ni ó ti máa rùkú rùn ibẹ̀ náà ni ó ti máa ṣe sujud ibẹ̀ náà ni ó ti máa ṣe àtàáyá ẹgbẹ́ bí àwọn àbáwá ilẹ̀ Yorùbá mọ́ pé àtàhíyàt ògangan ni ó ní fàlìdáàlìkà látẹ̀síhù àlàrọ́hìlá ìlà ní dọ́rùrọ̀ wọ́n ní irun èyí tó jẹ́ wàlìdáàlìkà yàmbájú ilẹ̀ ẹ̀sìn náà òbí ha wà tẹ̀símẹ́lì ha wọ́n ní ìdí èyí ó ṣe pàtàkì ká ṣe àkólé kan bá nàbí sálàsálà bó ṣe yàn yìí bó ṣe yàn lórí irun bó ṣe yàn lórí ìrìnàjò tó dẹ̀ wà lórí nǹkan ògbìn ká ṣe àkólé kan rẹ̀ dáadáa táà náà bá sì fẹ́ kí ká kí bá nàbí sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bí wọ́n ṣe bí wọ́n ṣe kí rẹ̀ kíkí hadithi yìí ìtìláàkù tẹ̀sí alásọ̀ láti náà fìlà kí a pe àtẹ̀sí ká ìrún náà fìlà ká ní tẹ̀sí arimu nínú hadithi jawazu sọ láti alimakuli lahmihi fi safar ìgbàláàyè pé a lè kírun lórí àwọn nǹkan ọ̀gùn tó ṣe wípé ẹran nǹkan ọ̀gùn yẹn ẹ̀tọ́ ni jíjẹ rẹ̀ fún wa ìgbàláàyè pé a lè yẹná fílà lórí nǹkan ọ̀gùn tó ṣe wípé ẹ̀tọ́ ni jíjẹ rẹ̀ bákan náà mìníàmìlá ìtàhálà àǹsákàrà lánàá háàbìhí alhayawanat wà dáwàbù للركوب وغيرها من ha àwọn tó wà ń tàyẹ̀ àríwò wọn dùn àlọ́ àwọn obìnrin tó wà ń tàyẹ̀ wọ́n ní nínú ìdẹ̀rẹ̀ ọlọ́run ọba wa ta'ala ó ní wa ọlọ́wọ́ ọba àlejọ́lá ó rọ̀ wọ́n fún wa ní o rọ̀ àwọn dábà ó rọ̀ wọ́n fún wa àfáà ní nasúkú lhadi àtẹ̀rù súfù mùsírì náà kí ni bẹ̀rẹ̀ orí kí ni bẹ̀rẹ̀ rẹ̀ kí ni bẹ̀rẹ̀ orí ولو شاء ربنا كنا نصارى ولو شاء ربنا كنا يهودا وما دين اليهود بذي شكول وما دين اليهود ولو شاء ربنا كنا نصارى ورهبانيا الجبل الجليل مع رهبان ولكن خلقنا إذ خلقنا حنيفا ديننا عن كل جاهل حنيفا ديننا Abul Qais Al-Hanif wá parí orin yẹn onínáṣókò ní hádìyà àtẹ̀rọ sófo múzírì náà kí takashafa mana kíbi hal ijù lòlò takashafa mana abulqais alhanif albahis anil adiyan qabla dukuli nabi sallallahu alayhi wa alihi wasallam almadina nínú àwọn tí allah akbar nínú àwọn tí rasul munafikin tó kó bá òun ni abul qais alhamid wà bóun rẹ̀ ti dá tó kò padà gba islam tó ti kú torí àwọn tó kó bá abdullahi ibn salul wà náà tó kó bá ó pinnu lẹ́yìn báàsì tó ṣe nípa ẹ̀sìn tó ṣe pátápátá nípa ẹ̀sìn ó rí wípé yahudi ò lè jọ́nà nasaraniya ò lè jẹ́ ọ̀nà hanifu ẹ̀sìn ibrahim yẹn gẹ́gẹ́ ní ọjọ́ náà ànábì wá dé sílùú mọ̀dínà ó wá fẹ́ lọ bá ànábì sallallahu alaihi wasallam ó fẹ́ lọ ní àníyàn pé ó fẹ́ gba islam ó bá pàdé eléri ibú ìkejì ara rẹ̀ ó pàdé lójọ́ náà kò wá ní ibo ló ń lọ abdulkọ́ ìsàlà àní ibo ló ń lọ ilẹ̀ ayel ó ní òun fẹ́ lọ sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam pé òun fẹ́ lọ gba islam ó sọ fún bẹ́ẹ̀ ó sọ fún abdullahi ibn ubay ah, bónú salon ó sọ fún bẹ́ẹ̀ òun wá di tí èdè ẹ̀pẹ́ ọ̀bá mọ̀ lọ mọ̀ bá lọ báyìí tẹ́lẹ̀ mọ̀ pé ìtumọ̀ mọ̀ bá lọ báyìí ni pé mọ̀ wùlẹ̀ ẹ̀ gbànà bíi bọ̀ sálẹ̀ ní sọ́nà sáà ti dé mọ̀dínà ó jà ní fọ gbogbo tó bá rí ohun máa ń ṣe ọtún kúrò padà lọ bánà bíi kó tó gba déyà lọ́wọ́ àdébí sọ́nà sọ́nà ìyẹn ni ó ṣe ìṣáàdù pé yes an muslim and hakon ó ti di mùsùlùmí lódodo wọ́n ní à mọ̀ lọ mọ̀ padà sílé àwọn oníyàrá tóun ti pinnu kóun tó kù ní pé òun fẹ́ lọ gba ìsìlámù lọ́dọ̀ àmì sọ́là sọ́là ó ní òun ò lọ ní o ok abdullahi abdullahi sọ lójú pé kò sí problem mi ì sọ pé kọ́ máa lọ mọ́ máa lọ ṣùgbọ́n gbogbo tánà sọ́là bá sọ fún ọ sọ fún yí pé i'm healing sana pé mo ti gbọ́ yìí mọ̀ ronú sí fọ́dún kan ìgbà tí abúlé pẹ̀sẹ̀ làhàní tó dọ́dọ̀ ànábì sọ́là sọ́là ànábì ṣe ìrọ́dù islam sí lọ́ba pẹ́yìndà ah ó gba ìsìláàmù ní ṣé bí o gbọ́dọ̀ tó yẹ kó gbọ́dọ̀ ló ti gbọ́dọ̀ nígbà tí ó wá sọ fáwọn ẹbí sọ́nà láàrin wa lọ́sọ̀ ó ní àmì ní sànà ànábì fún mi lọ́dún jẹ́ máa ronú sí ìwáyà méjì ìwáyà kan sọ pé ìgbà tó mẹ́fà náà níbi jáde láyé ìwáyà kan sọ pé ìgbà tó mẹ́ta ó jáde láyé káfíràn bóòrù yẹn ti tó wà láwùṣà rọ́bù náà kó wamadi má dì ló lè yàwó dìbì bí ṣàkólé wà má dì ló lè yàwó dìbì bí ṣàkólé. níparí ẹ̀ ó ní nasúkú lè hádìyà àtẹ̀rù sófin múdìrín náà ti àwọn tá a mọ́ pa àwọn ràkúnmí tá àwọn pé tẹ́ ẹ bá fẹ́ lọ pa láti fi ọlọ́ọ̀ba ọmọ wípé

ó mọ bí igi tí ó ti lọ jẹun tí ó ti láǹfààní ọmọ yóò sì mọ lọ bẹ́ẹ̀ títí àtàyẹ̀l kan àrọ̀bùà títí tí olówó rẹ̀ ó fi rí he nígbà táwọn ẹni sọ́là sọ́là tí ó sọ wípé ràkúnmí ìsọnù ẹnìkan bèèrè ọ̀nà ìsọ́là sọ́là pé kí ni ìdájọ́ tó bá sọnù tó gba àdìsí ó ní fátàmọ́ nàbí àdìsí mùsùlùmí fátàmọ́ nàbí ojú yí pé mọ́ọ̀láka wà láhà kí ni pọ́blẹ̀mù ẹ pẹ̀lú ràkúnmí kí ló ṣe pẹ̀lú ràkúnmí ràkúnmí ò fi ń mọ̀ lọ bẹ́ẹ̀ sórí rẹ̀ fi so ní ọlọ́run bùnú làkà èdè bíi wípé téèyàn bá bọ́ láàárọ̀ yìí lọ́wọ́ kan tó kí zul yóò gbọ́ yorùbá bẹ́ẹ̀ ni bọ́ láàárọ̀ yìí níwọ̀n tó jẹ́ olówó rẹ̀ tuntun ọlọ́run bá kẹ́ púpọ̀ làbúlí kọ́ìsà là ní ìfà sọ wípé lọ́sùnkù na àtẹ̀rù sófo mọ́sírìn náà àti takashafa amana kibi hal ijululu ijululu. ó ní tí a bá fẹ́ lọ pa ràkúnmí tẹ́lẹ̀ yóò tún ga ẹ̀yìn yóò mọ pé à àwa wọ́n fẹ́ lọ yóò tún mọ̀ sí láì. ṣàfà àrùn mọ̀nà tíbi lòlò. ṣàfà àrùn mọ̀nà. So ọlọ́run bá ló rọ àwọn fún wa wọ́n bá yarí àlè dá wọn mú. Ọlọ́hì òun ni ń sọ pé ìdẹ̀ra òun ló jẹ́ débi wípé àtúwá eléyìí idara ni o kọ́lọ̀ ọba àlekọ́lá kí ó mọ́ sàlábà ìdẹ̀ra náà kú lọ́wọ́ wa ti arhamar rahimin. a. yashtaritu istiqbal al-qibla fi salati nafila kì í ṣe ọ̀ràn wípé tá bá ń kírun náfìlà lórí nǹkan ọ̀gùn ọ̀rọ̀ yẹn kọ́ ni wípé agbúdọ̀ dojúkọ nínú àwọn hadithi òun náà ni eléyìí bákan náà alìmá fi hálì rukub wàyẹ́ jìdì ihu bádàlà mìnà rukú wá sujud ní tààzúrú fílídàlì àfáà sọ wípé kí a máa ṣe ìmọ̀ táwọn forí júwe táwọn forí demonstrate táwọn forí ṣe gbáṣàwo pé eléyìí nínú àwọn nǹkan tó ṣe wípé ó tọ́ lórí ìrun ni ìyẹn tó bá jẹ́ pé ìrun náà fìlà tá a wà lórí nǹkan bùkátà lè mọ́ béèrè fún ká sọ pé a fẹ́ sọ̀kalẹ̀ lórí nǹkan ọ̀gbìn yẹn pé a fẹ́ rùkú hakiki a dẹ̀ fẹ́ ṣe sùjúdù hakiki lẹ́tà azoro fèrè dàlẹ̀ nítorí wípé a ní àwíjàre wípé a lè ṣe torí pé ànábì sọ́lá àlùsọ́lá wọn sọ pé páàkì kẹ́tẹ́kẹ́tẹ́ ó wá sọ̀kalẹ̀ lórí kẹ́tẹ́kẹ́tẹ́ àbí lórí rànkómi ó wá ṣe sùjúdù àti rùkúrù wọn ni eléyìí ìgbàláyè rẹ̀ wà fún wa. hẹ́rìsù Ibn Umar radiyallahu anhuma aláàmùtáàbà àti rọ̀súlì sallallahu alaihi wasallam wọ́n ní ojúkòkòrò àfáwà ibùn abdullahi ọmọ ọmọrù lórí wípé ó máa tẹ̀lé ànábì gan ìtànàbí sallallahu alaihi wasallam yóò lọ yóò lọ ṣe àbórí pànàbí sọ kankan tàbí láàbí ṣe kankan kò sí nǹkan tànàbí ṣe láyé kí ni wọ́n bá rà bẹ́ẹ̀ yóò tún tún nǹkan yẹn ṣe yóò tún nǹkan yẹn ṣe radiyallahu anhu eléyìí ó ń dún àníwèé كثرة التعاصي ومتابعة نبي صلى الله عليه وآله وسلم دل فعل ابن عمر هذا أن هذه عبادة وذاك الفعل منه صلى الله عليه وسلم ليس مخصوصا به واني انتو شلتي ابن عمر tó ṣe yìí ó ju àníwèé wípé dárẹ́bì sọ́lá sọ́lá ń ṣe kì í ṣe wípé ó wà specific fún ànábì sallallahu alaihi wa nìkan Omi mì wípé gbogbo àná la lè ṣe lè ahmed umma gbogbo àlùmọ̀ náà ló lè ṣe o ìsìnká nàbì nìkan ni specification rẹ̀ wà fún àwọn kankan bẹ̀ tó pé specification ní fánàbì sallallahu alaihi wasallam tó yẹ pé àwa ò lè ṣe tẹ fánàbì nìkan ni ló wà fún àfàwà ibn mulakin shafiri odidi tíra kan ni wọ́n kọ lórí ẹ̀wọ́n pè ní kasọ́ isul anbiya kí a lọ wo àwọn nǹkan tó jẹ́ àwọn kasọ́ isul anabi sallallahu alaihi èyí tánàbì bá kẹgbẹ́ pẹ̀lú àwọn anabi tó kù wà ìtàn ànábì tó kù tí wọ́n bá kẹgbẹ́ wà òtúpá ànábì kankan padà wá lẹ́yìn ànábì sallallahu alaihi wa alihi wa sallam so ilé ìkùsùsù ìyá ẹ̀ ò sí o ó wà ammatu lil umma jami'a wa dalilu ala anna witra laysa bi wajib aw fard inda man yufarriqu bayna al-wajib wal fard wọ́n ní a nínú àdìsí wípé wítìr laysa bi wajib kì í ṣe ọ̀ranyàn ní wítìr aw tàbí ọ̀ràn yàn torí pé indama yìí fábíkù bẹ́ẹ̀ ni wájú wọ́n fàrù apá kan náà àfà wọ́n ní àtọ́wà láàrin wájú àti fàrù ní àwọn alhànàfíyà anna rasulallah sallallahu alaihi wasallam kana yusalli witra fi safar wani nínú hadithi agbo yin bari ta nabi sallallahu alaihi wasallam ya wit ni safar kama huwa fil hadar ege bi je ta nabi sallallahu alaihi wasallam ya ni ni hadar náà أن الفريضة لا تصيغ على دابة إلا في حالات يقدرها شرع wípé irú ọ̀ràn yẹn wọ́n fi ń kí lórí nǹkan ọ̀gùn àìsí ọ̀ràn yẹn nínú mọ́tò àìsí nínú bàálù àyàfi àwọn gbèdéke tí ṣẹ̀ríà tó là á kalẹ̀ wípé a lè kí lápèjúwe lápèjúwe èyàn wà nínú èyàn wà nínú ọkọ̀ ojú òfurufú bàálù èyàn wà nínú flight ibi tí èèyàn ń lọ èèyàn ò lè débẹ̀ àfi tí òkè èèyàn kúrò ní èèyàn kúrò ní bàálù gbéra ní MMA ní Murtala Muhammad Airport ní Ìkẹjà bàálù gbéra ní agomọ́kànlá àrọ. àárọ̀ tẹ́lẹ̀ agomọ́kànlá àrọ yẹn àsìkò àsìkò zuru sí tó àyíbẹ̀ kan ni bàálù gbéra bó ṣe gbéra ẹ̀ lọ sí ẹ̀ lọ Mọ̀dínà àbí ẹ̀ lọ wọ Ethiopia island ìgbà tó Ethiopia island ọ̀ràn yẹn ní kó o ní transit ní Addis tó jẹ́ Ethiopia island láti Èkó láti Ìkẹjà dé Ethiopia dé Addis six hours ní six hours conveniently on here six hours ṣẹwárí aago mọ́kànlá tẹ gbéra lẹ́kọ̀ọ́ yẹn bẹ́ẹ̀ ṣe fò yẹn pam láago mọ́kànlá yẹn at that particular point in time it is one pm ní àdìsá bàbá torí pé àwọn àyẹ̀dì wa for two hours wákàtí méjì náà ti ju wa lọ so bẹ́ẹ̀ ṣe wá gbéra yẹn tẹ́ ẹ̀ lọ six hours ó bìí pé within that six hours zuru ó ṣe kí ni o yóò ti tẹnu bẹ́ẹ̀ po àti ó ṣe kí ni o yóò ti tẹnu bẹ́ẹ̀ po tó bá ti wá di wípé àsìkò tó jẹ́ wípé wátù dọ̀rúrọ̀ fún ìrun asiri tó bá ti di pé ó fẹ́ ó fẹ́ bọ́ èyí wà kí zur àti asiri inú bàálù ọlọ́sàlọ́lá ibi tí ẹ̀dùnmọ́ sàlọ́lá ọlọ́sàlọ́lá ń bẹ̀ ó ti yé èyí ó kírun èyí ò ní sọ wípé èèyàn wá kíblà káàkiri o ó ti yé torí pé ìtìjáhù tọ́hírọ̀ ó lè mọ́ ní ìkankan pẹ̀lú kíblà so téèyàn bá kí zúrẹ̀ àti asúrì jámú àwọn àkọsọ́rọ́ ó ti yé lẹ́yìn àti ẹ̀sán àlá aláhásábì tọkọ̀ tó bá yẹ pé ó lè nàró àwọn bàálù kan àti pé mùsọ́lá wà ń bẹ̀ àwọn bàálù kan àti pé ibi tí ti lè kírun wà ń bẹ̀ ó ti yé so tó bá yẹ pé èèyàn lè nàró tó lè kí kò sí ìṣkà lè nàró ẹ̀sí ìbádọ̀ sí òní ṣubú kò sí wàhálà tó bá nàró o lè nàró kírun kó nàró kó tó bá dẹ̀jẹ̀ wípé ibi tó jókòó sí síìtì tó jókòó sí space wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀tún àtòsí ẹnìkan tó jókòó sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kẹta àwọn èèyàn tó bá wọn fúláìtì síìtì ẹgbẹ́ rẹ̀ àti ẹgbẹ́ kejì ẹnìkan lè mọ̀ síbẹ̀ ó kàn mú kíní àndùn yẹn ó kàn ká sókè báyìí ni onímọ̀ tó bá ní kàn nàró orí ìyọ́mọ̀ kan páànù bàálù jókòó òkì ìgbàláyé wà fún wa ká kí ìrun ọ̀ranyàn ní inú nǹkan ọ̀gùn òun ni àwọn ilé yìí mo rò pé yẹn mo rò pé ó yé náà bákan náà fi azihi sharia wa samahatiya wọ́n ní nínú hadithi àlàyé ń bẹ̀ sharia wa ó rọrùn púpọ̀ ó rọrùn púpọ̀ bákan náà ó sì tún ṣe àmójúkò nǹkan tó pọ̀ fún wa débi wípé yóò sálè jẹ́ kí kásàtẹ̀ lè rí opportunity àti chances láti wọ àlìjánà kọ́nà màlìkọ́lá kó ṣe wá ní ọmọ àlìjánà àmín bákan náà bayanu sí àti rahmatillah àlàyé nípa wípé ìkẹ́ olúwọba dẹ́dà ó fẹ́ ó fẹ́ gan àrígbọ́ nínú hadith yìí wàfọ́dùlìhí haisu fata àbúwá bá ń kẹsìrà àti ọlá tọ́lọ̀bà ní tọ́lá ṣe fún wa nínú yúmọ̀ yìí débi wípé ó sí ọ̀pọ̀lọpọ̀ lẹ̀kùn dáadáa lẹ̀ fún wa yàtàná faso fi alibad fi hilihi wa tirhalihi tó yẹ pé àwọn ẹrúsìn ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala a mọ̀ ṣe ìdíje lórí àwọn ọ̀nà yìí yálà nígbà tá a wà nílé ni àdúgbà tá a wà lórí ìrìn àjò hadith abdullahi ọmọ umar eléyìí tí ó tẹ̀lé eléyìí tí a kàáyé oníkọ́lá baynama nahnu bi Quba fi salati subhi ìjà àwọn àti faqala inna nabiyya sallallahu alayhi wa sallam qad unzila alayhi laylata qur'an faqad umira an yastaqbila al-qibla fastaqbiluha wa kanat wujuhum ila sham fasadaruhu ila al-ka'ba abdullahi ọmọ umar kọ́lọ̀ kí bá yọdún sí bàbá àtọmọ́ ìbáyìnà máa nẹ́sù bí kùbá nígbà táwọn èèyàn wà ní mọ́sáfí kùbá fi sọ̀lá àti sófì ní ẹni tí ó ń kírun sófì lọ́wọ́ ìjà àrùn àti ẹnìkan wá bá wọn fakọ́l ó wá sọ wípé iná nàbí àsọ̀làsọ́lá dájúdájú òjíṣẹ́ ọlọ́run bá kíkẹ́ àti ọ̀rọ̀ ọlọ́run kó mọ jẹ́ tiẹ̀ kọ̀dí ó ń zìlà àìlẹ́yìn láìlẹ̀tẹ̀lú wọ́n ti sọ wọ́n sì pa á láṣẹ wípé kó dojúkọ kàábà kó mọ́ dojúkọ Baitul Maqdis mọ́ fastet bìlú ha ẹ̀yin náà ẹ̀yà dojúkọ o torí pé ànábì sallallahu alaihi wa sallam ànábì ti dojúkọ kibla tí í ṣe kàábà wàkánà tujuhum ila Sham ní àsìkò tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ yẹn lọ́wọ́ fasada ojú wọn ó kọjú sí kíni o ó kọjú sí Baitul Maqdis fàṣàdárú ìlàlùkààbà wọ́n wá yí wọ́n yú tọ̀ wọ́n sì kọjú sí wọ́n kọjú sí kààbà mọ́sídù mọ́sídù mọ́sáàtì kan wà ní Mádínà wọ́n pè ní mọ́sídù kìbìlátàyì mọ́sídù alkìbìlátàyì wọ́n pe mọ́sálásí náà ní mọ́sílù kìbìlátàì ṣùgbọ́n mọ́sálásí sí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ ọ̀rọ̀ àdìsáǹkà yìí mọ́sálásí kùbá ni bóò láti wá fi jáàmù láàrin méjèèjì mọ́sílù kìbìlátàì wà ní Mọ̀dínà ẹ̀rì báyìí kíbla ẹ̀lmọ̀sóká wà náà sì ká ẹ̀rì kíbla kan bẹ́ẹ̀ bí ti ṣẹlẹ̀ ilé ìṣẹ̀lẹ̀ mọ́sálásí kùbá ni ní àwọn mùsùlùmí ti u-turn tí wọ́n kọjú sí kíblà ní rùkú náà ni o rùkú náà ni o wọ́n sọ wípé a ti gbọ́ ẹ̀jẹ̀ ká sálámù ilé ìtàn tàbá sálámù ilé ìtàn ìṣàlà àmọ́ torí pé ṣubú ìlú wọn kí lọ́wọ́ nígbà tí ìlú yẹn ti kí ni o tó dé ti gbọ̀n rùkú ni wọ́n wà rùkú yẹn náà ni wọ́n ti tọ́n bóun náà ṣe yí lórí ìrọ̀ ibùdó ajá kọ́lọ̀ kó bá rán sí wọn wọ́n dààmú gan lórí ọ̀rọ̀ inú pátó ìbàrí wọ́n dààmú gbogbo rí wáyà fẹ́rẹ̀ wọn gọ́dẹ̀ ti sọ nínú mọ̀kọ́ dímọ̀ ìbìdáyà ti kìtà wọ́n ní síra táwọn kà táwọn tó kọ pátó ìbàrí wọn lórí ní one thousand síra táwọn kà táwọn tó kọ pátó ìbàrí wọn lórí ní one thousand wọ́n sọ nínú mọ̀kọ́ dímọ̀ pátó ìbàrí adìyí sáré pé tíra tó fẹ́ kà yìí àwọn fẹ́ mú àwọn èèyàn ó rí èèmọ̀ ní ayé rẹ̀ bẹ́ẹ̀ pé ọ̀fẹ́ kan rí èèmọ̀ yẹn rí láyé éèjì wọn nígbà yẹn forty one years wọ́n dẹ̀ ló bí almost eh, twenty five years of their record ni wọ́n fi kọ́ pátó ìbáni àti forty one years nígbà náà wọ́n là wọ́n sọ pé ṣéèkì ni àwọn àdéjọ forty one years wàhálà kíkọ́ táwọn wà káàlì ọ̀la ìmọ̀dé bó ṣe rí náà nìyẹn wọ́n dààmú gan lórí ọ̀rọ̀ yìí wọ́n kọ́ àwọn ìwádìí tó pọ̀ wá bóò ni wọ́n ṣe yí lórí ìrún yẹn ṣé wọ́n ṣe ṣáàkù ni tẹ́mọ̀ pé àwọn obìnrin náà wà bẹ̀rẹ̀ àwọn ọkùnrin látẹ̀rí wọn ìmáàmù sí kíni o ìmáàmù wà níbí lórí ìtújú tí wọ́n ti kọjú sí Jerusalem lórí rògbòrò tó ti kọjú sí Jerusalem yẹn ṣé ìtumọ̀ rẹ̀ ni wípé ìmáàmù tọ́ọ̀nù ó tọ́ sẹ́mọ̀ pé ibẹ̀ ló lọ ó lọ̀dọ̀ obìnrin àbí ọ̀dọ̀ obìnrin kọ́ ló lọ ọ̀dọ̀ obìnrin ló lọ àìbẹ́ẹ̀kọ́ ṣètò ẹ̀rí pé ìmáàmù tọ́n bó ti wá tọ́n àwọn jàmáà ọkùnrin wọ́n wá gíìfù space àwọn kan yẹ̀ báyìí àwọn kan yẹ̀ báyìí àwọn obìnrin náà yẹ̀ báyìí ó wá lọ straight bó bá lọ straight àwọn obìnrin náà wá gba ẹ̀gbẹ̀gbẹ̀ báyìí wọ́n wá síbi àwọn ọkùnrin wá tọ́n pé bọ́n yí nìyẹn wọ́n ní bọ́n yí kọ́ nìyẹn wọ́n ní bá ṣe yí ni wípé imam ṣẹ̀mọ̀ pé èyí tó jìkò tó yí èyí tó jìkò tó táa yọ yìí bó ṣe wọnú yìí táa yọ yìí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ti ń kọ́ mọ́sálásí nígbà yà náà jùlọ lànà èyí tó yọ yìí yàrá ilé láti bí ti bí tó wé ìdànù yìí wọ́n yìí kọ́ mọ́sálásí báyìí nígbà yà náà jùlọ lànà láti bí tẹ́rí gbogbo gbogbo tó lọ yìí kò ní síbẹ̀ kò sí ń bẹ̀ ó ti wọ́n mọ̀ báyìí àwọn mọ̀sáájì tó dáhùn mọ́sáájì súnà tó yẹ pé àwọn àfa súnà lọ́lọ́wọ́ bá ní kán máa jẹ ìmáàmù kán jẹ́ ìmáàmù níbẹ̀ ní mísírọ̀ ẹ̀ lè débẹ̀ tẹ́rí tó jọba ara ṣe tó ń jẹ́ bẹ́ẹ̀ bí blọọkù ṣe ń bọ̀ láti gbòòyì dé bí yóò ṣe pẹlẹ̀ nù ibi ìṣòwò sí ọ̀tọ́ ń bẹ̀ so ìmáàmù ó wà ní ibi náà ni kò sí yàrá kankan fún lè máa mú kò sí yàrá kankan fún lè máa mú kò sí òtí mímbàrà náà sọ́là àlọ́sọ́là wọ́n gbé kalẹ̀ ni tó wà ní rọ́ọ̀dọ̀ láàrin yàrá ìyàwó Aisha àti mímbàrì ànábi sọ́là sọ́là sọ́là sọ́là sọ́là pé riyadul janna pé àbàtà àlìjánà ni mímbàrì sọ́là sọ́là sọ́là tí mo ń ṣe kútùbà kì í ṣe ibi kankan kọ̀ wọnú kankan kò sí nǹkan tó wọ̀ hátà àti Madina di sí mọ́sáṣà àlẹ́bùtà ní mẹ́dínà ìmáàmù ó dùn sẹ́gbẹ́ mímbàrí kì í ṣe wípé mímbàrí ẹ jí kò tó wọ inú yàrá bá kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ so kíkọ́ mọ́sálásí ó ti yé wọ́n ó mọ̀ ìṣẹ̀ báyìí <coughs> yàrá yìí ní sí bẹ́ẹ̀ so ìmáàmù ó wà níwájú ṣùgbọ́n nítorí wípé bóyá àwọn èèyàn ń wò wípé mo fi ìbẹ̀ nù bóyá àwọn èèyàn rò wípé tí a bá sọ wípé kí mọ́ mọ́ dó sí ìdíbà ìmìsì ó ti wé sí sáfù kan nìyẹn ooo kò clear mo rò bẹ́ẹ̀ ni ò bóyá táwọn èèyàn rò ní pé tá a bá sọ pé kí mọ́ mọ́ sí ìdíbà ìmìsì àbúlọ̀pù ẹ̀ àwa ní kí mọ́ mọ́ sí ibi èwo náà dá àdúrà kan yọ yàrá kan ìlú lè ta yọ yìí tó tún wé sí ìdànù yìí ká yọ sódà kí mọ́ mọ́ lè kó sínú orúkọ yẹn tí wọ́n bá kó sínú yàrá yẹn ibi tí mọ̀mú ó dùn sí yóò tún gba sáfù kan wà láti yàmọ́ tó bá yẹ pa àwọn mọ́sáàsì kò yẹ pé kò wà spacious tí fèsì ò pọ̀ irú ibi tẹ́ni tí mọ̀mú tó sí yẹn tí mọ̀mú gbọ́dọ̀ pé mọ̀mú nìkan ni kí ló tí mọ̀mú fi yọ sínú yàrá kó tó pọ̀ yẹ kó òun wà ń bẹ̀ so that sáfù lè bẹ̀rẹ̀ níbi tó yẹ tí mọ̀mú ṣe kí ni o kó dúró sí yẹn mo fíìlì pé nǹkan tó fà á nìyẹn ọlá àná ní wípé ìgbà tí ìró dé then hadithi nínú delili ni wípé ẹni tó bá wà lórí ìrun máa gbọ́ ó máa gbọ́rọ̀ tí àwọn èèyàn ti ń lọ ní ẹ̀gbẹ́ mọ́sáàsì máa sọ torí pé lọ́sàlásàlá Ghazali mo nínú yàrá olómìdí àwọn sọ wípé nínú àwọn àpẹẹrẹ kòṣírò lórí ìrun òun ni wípé gbogbo harakat àti sakanat tó bá ń lọ nínú mọ́sálásí ìmọ̀ọ́mù ògùdọ̀ ní wáyù nípa rẹ̀ wọ́n á yà gálàtì àdísí wà ní Bukhari àti Muslim tánàbí sọ́làsọ́là sọ wípé òun ó ti wọ ìrun tóun ti láàrin yìí pé òun fẹ́ fàrùn gùn wà á sì mọ òbùkà àsọ̀bí yìí wàrà omi màá sì gbọ́tọ́ mọ́ sunkún lẹ́yìn màmá rẹ̀ wọ́n wá fi sọ́lá ṣé n tó wá sọ ni pé ẹni ẹ máa ní kùsù ìjà náà sọ́lá sọ́lá lọ wọ́n tún ọ̀rọ̀ wá pé fẹ́ ó sì ní káńsà wọ́n fẹ́ ẹsẹ̀ rẹ̀ wọ́n á ní pé ẹsẹ̀ yìí bá ẹsẹ̀ yìí a òun ò lè mú àti káwá gé lórí ìrún pé orí lórí ìrún òun هذا مستبعد يا عمي في ايه ده ايه ده هذا مستبعد pé wọ́n gé lórí ìrùn kò ah pápẹ́rù kún nǹkan tó ṣe sùjúdù ogun láwọn ọ̀rọ̀ báyìí pọ̀ nínú ìyá olúbùdín Imam Ghazali láwọn afá àmọ́ sọ wípé nínú Salman kútùbùn hazard tí àwọn tíra táwọn àbá kí àwọn ọmọ lékéwú tí wọ́n tí ìdá kan mọ̀ tọ́yẹ̀jọ́ ọmọ kéékèèké ìmọ̀ kọ́mọ́ dé díẹ̀ tíra yẹn kọ́ okùn ọ̀nbẹ báyìí ìyá olúmúdí náà wà ní tíra yẹn tó wà mẹ́ ọ̀sánláfàlámù so nínú àwọn ọ̀rọ̀ tí àwọn èèyàn mú wá wọ́n fi dá ọ̀rọ̀ wọ́n fi dá ìsìn padà sí mọ̀mù Gàzálì wọ́n fi dá ìsìn padà sí wọn lẹ́nu onímọ̀ pé ìmọ̀mù Gàzálì ti kú rọ́ọ̀dù ẹ̀ iṣẹ́ wo ló fẹ́ ṣe yóò ṣiṣẹ́ o torí pé tíra àwọn gàzálì òkú o tíra àwọn ń bẹ́ẹ̀lẹ̀ ó ń bẹ́ẹ̀lẹ̀ bìsìn táwọn èèyàn ti fi ní o tí wọ́n sáfà níbẹ̀ tí wọ́n fi ń kà so àwọn tí ń bẹ láyé lè tó rọ́ọ̀dù fẹ́ntì òsì láyé fẹ́ntì kò sí láyé bá ní tíra àkọ́kọ́ so ẹni ẹ̀kọ́ ló ti rọ́ọ̀dù fún tíra ìlọ́sí fi ní o èlú wọn ti rọ́ọ̀dù fún so ọ̀rọ̀ wípé ẹni tí bá ń kírun ò tó gbúdọ̀ ní chance láti mọ gbọ́rọ̀ tí ẹni tí ń bẹ ń ta ń sọ eléyìí kò wọ hadithi nínú hadithi tán fi ṣe rọ́ọ̀dù fún ọ̀rọ̀ yẹn ni torí pé ẹni yẹn sọ fún ẹ pé ah, àárọ̀ yìí nílẹ̀ wà ànábì wọ́n ti àyà ti sọ̀kalẹ̀ wọ́n ti kọjú sí kíbla tó tó ṣẹlẹ̀ ní pé dàórọ́ọ̀nù ló ṣẹlẹ̀ wọ́n lọ báyìí lórí ìrun yẹn náà nínú ìrùkú yẹn náà mọ́ọ̀mù lọ báyìí bó ṣe ń lọ yẹn náà ni àwọn ọkùnrin ṣe kí ni o ni wọ́n ń tẹ̀lé náà làwọn obìnrin tẹ̀lé àwọn ọkùnrin ìmọ̀ọ̀mù wà lọ wà láàyè tí àwọn ọkùnrin wà àwọn obìnrin wà láàyè tí ni máa mú wa tó yé kò clear mo rò pé ti yé tọ́lù kẹsìrọ́tù harakat tí kò bàrún jẹ́ ni káàrin adúrú rìn bá lórí irun káàrin adúrú rìn bá ọ̀sẹ̀mọ̀ kí ènìyàn pọ̀ mọ́sílù ti bàtá ìní ó tóbi òfin rárá rẹ̀ mọ́sílù kúbà ó tóbi òfin rárá sí pé ó ìbá kan tó ti wá sọ pé kan tó wá lọ kan tó wá lọ kan lọ fẹ̀ báyìí tó tún expand ẹ̀ sí báyìí pé owó ńlá náà tún náà tún yàtọ̀ tó jẹ́ ìpínlẹ̀ mùsùlùmí Ibn Hajar Asqalani rahimahullahu ta'ala wọ́n sọ wípé èyí tó súnmọ́ ni wípé ṣáájú ìhtimọ́lù wà bẹ́ẹ̀ probability wípé ṣáájú kí ọ̀rọ̀ mọ́níwù kẹ́sìrọ́tùn kútọ̀ pé kámọ̀ ṣe iṣẹ́ lórí mu ṣáájú táwọn nǹkan yẹn ó tó wá ó ní ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ because ó ṣẹlẹ̀ sí ìbìdáyà ti ní Islam ọdún kejì ìjìra tánàbí sọ́làsọ́là tó dé ìlú ìlú Madina eléyìí ni àlàyé tó wà lórí bí wọ́n ṣe bọ́n ṣe u-turn lórí rúkú yẹn ni a rí pé àwọn sọ̀hábà sàásí tí wọ́n ní ó ju tiwa lọ fún ànábì sọ́là lọ́sọ́là àwa máa ń bèrè ìlà ẹ̀wọ̀n ká máa ń bèrè ìlà máa ń bèrè wáì wáì wáì wáì wáì tí lè sọ báyìí bọ̀ tánàbí sọ́là bá sọ báwọn sàbẹ̀ tẹ̀mí lẹ́wọ̀ àtọ́ náà ni kò sí ìbéèrè kankan tó fẹ́ bèrè lẹ́yìn yẹn ó dẹ̀ rìn lọ́la ẹ̀ náà bó ṣe ń lọ ẹ̀ náà ni àwọn ọkùnrin ṣe kí ni o wọ́n tẹ̀lé àwọn obìnrin náà tẹ̀lé àwọn ọkùnrin ọkùnrin wá wà ìmáàmù wà láàyè àwọn obìnrin àwọn obìnrin padà wá sí àyè ìmáàmù àwọn ọkùnrin wà ní àárín wọ́n kọjú sí tíblà tí ṣe kàábà wọ́n sì kọ ẹ̀yìn sí Jerusalem tó jẹ́ alkibilatu almansoka tí yẹn jẹ́ alkibilatu anasika ní nǹkan bí àwọn ọdún mélòó kan sẹ́yìn wọ́n ṣe excavation wọ́n ṣe excavation ní àwọn North Africa East Africa sorry Ethiopia precisely wọ́n ṣe excavation wọ́n wú àwọn ibì kan nínú ìlú yẹn nígbà tó fẹ́ ṣe termin tó fẹ́ ṣe renovations àwọn àyè kọ̀ọ̀kan wọ́n wú àwọn òkú ní àwọn àyè kọ̀ọ̀kan ní Ethiopia wọ́n wá rí wípé wọ́n wú àwọn òkú kan àwọn òkú yẹn wọ́n kọjú sí Baitul Maqdis wọ́n kọjú sí Baitul Maqdis wọ́n kọjú sí kíblà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí wọ́n padà wá dìsọ́bà wípé àwọn sàádé tí wọ́n lọ sí Abyssinia tí wọ́n lọ sí Ethiopia ó ní ṣáájú kí ọlọ́run ọba àlékí ọlá tó sọ pé káàdọ̀bí sallallahu alaihi wasallam kí wọ́n mọ́ kọjú sí kàábà ṣé ìmọ̀ páwọn mùsùlùmí tó kú kọ́bílà zálìkà nùzùl tó bá kú tó bá sí wọ́n wọ́n sí wọ́n lẹ́ni tó ń dojúkọ Baitul Maqdis ní kò clear mo rò pé wọ́n sí wọ́n lẹ́ni tó dojúkọ Baitul Maqdis ní ìgbà tí àyà sọ̀kalẹ̀ tọ́lọ́ ọba sọ fún ànábì sallallahu alaihi wasallam pé kí wọ́n mọ́ kọjú sí kàábà àwọn tó wá kú lẹ́yìn ìgbà yẹn wọ́n dojú ọkọ kàábà ànábì sọ́là sọ́là ò sọ wípé gbogbo àwọn tó ti wá kú ṣáájú káyẹ̀ tó sọ̀kalẹ̀ sáà ti sin ẹlọ wú wọn nínú sàárè kẹ́wàá tójú wọn rárára kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ wípé àwọn tí wọ́n kírun súnmì ní mọ́sídù kùbá yìí náà wọ́n ti kí rákà kan rákà kan tó kù náà kì í ṣe wípé wọ́n yan bàdí wọ́n yan bàdí o tòyẹ́ ló fà á tó jẹ́ pé téèyàn bá ń kírun lọ téèyàn ṣe tàhárí kíblà tàbí èèyàn jálejò ń bì kan táwọn aráàlú wa sọ pé àáfà ibi tẹ́ ẹ dojúkọ yẹn kì í ṣe kíblà ó dẹ̀ tú tíráka méjì ó ń ṣe àtáyá lọ́wọ́ tó orí bó ṣe ń sàtáyà náà yẹn náà ni kó o mọ̀ yí síbi tó bá pè ní kíblà kó o wá dìde kó o kí méjì tó ó ṣẹlẹ̀ sí mi dáadáa èmi àti mudir a wà ní àwà ní àwà ní mọ́kà ṣùgbọ́n mi táwa ó jìnà sí ó jìnà sí káàbà so àwọn wa ń wo sáà à ń abroad lọ́ọ̀kan abroad yẹn làwọn fi ṣe pé kíblà ni àti wá kíráka méjì irun mọ́gírìb ni àti kíráka méjì àti ìdílé ẹlẹ́ẹ̀kẹta ọkùnrin dírẹ́fà kan tó nǹkan lọ rán pé ibi tẹ́ dojú kan yẹn o kì í ṣe kíblà o pé kíblà níbi ó kàn náwó báyìí lórí ìrun náà látìtọ́ nígbàtàdẹ̀ sálámọ̀ tán àyàn bàdí àdẹ̀yàn kọ̀bìlì nínú àwọn mùsánàdù wa lọ́jọ́ náà àdìsí wà ní ẹ̀ so ló fi jẹ́ pé èèyàn gbúdọ̀ gbọ́ ọ̀tọ̀ ni pé fáàmù hadith ọ̀tọ̀ ni fáàmù fíkìl hadith ọ̀tọ̀ ni pé èèyàn gbọ́ hadith yé ọ̀tọ̀ ni pé fíkìl tó rọ̀ mọ́ hadith yẹn kéèyàn ó ṣe kí ni o kéèyàn ó gbọ́ yé abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala ilé ìtàwí tí ó fi sínú mizanu hasana ẹ̀fẹ̀lì kọ̀ọ̀kan wa yàwó mọ̀lá yà ń fa òmánu wà làbánú ilà àmàn àtàlọ́ha bíkọ́lì bíi sẹ́lì. àbá yìí béèrè yìí pé ṣé bàláyé wà fún aláti lo tẹ̀sùbà láti fi ṣe òǹkà èyí tó rinlẹ̀ gbogbo àdìsù nàwátì kò sí nǹkan tó lálàáfíà ń bẹ̀ gbogbo àdìsù nàwátì pátápátá kò sí nǹkan tó lálàáfíà ń bẹ̀ pé yàwó Aisha ó máa ń lo ìlàwẹ́ èso làbídùn kóró dàbídùn ìyàwẹ́sà mọ́ dàkalẹ̀lẹ̀ mọ́bí subhanahu wa ta'ala àkàwọn àdín tó bá tó jẹ́ ogun ẹ̀ka lápá òjú ẹ̀ka tó lọ́la àfihàn bẹ́ẹ̀ àfáwọn àgbà Sheikh Bakr Abu Zaid rahimahullahu ta'ala wọ́n kọ tírà kan lórí gbogbo ọ̀rọ̀ mọ̀sáìlì yìí wọ́n pè ní tẹ̀sífù dùà tálọ́ ra gbàyé ń tà gbàyé ń bọ̀ lọ́la ìwọ́n tó bá ní ìdí ẹ̀kọ́ pé gbàyé gbàyé bọ́ mú bọ̀ tẹ̀síhù dùá olórúkọ síra yẹn táàbà alágbára tẹ̀síhù dùá ṣẹ̀rí tẹ̀síhù dùá ibẹ̀ ni bàbá tó ti wá yọ àṣùbà tókùmùhá tàríkùhà inú tẹ̀síhù dùá òun ojú pẹlẹbẹ báyìí lọ inú tẹ̀síhù dùá ni wọ́n ti ṣe ju àṣùbà ó kọ sí àyàngan ni tẹ̀sùbà tókùmùhá ìtàn rẹ̀ ìdájọ́ rẹ̀ pọ̀tàríkùhà àti bóò ṣe dé torí pé ọ̀dọ̀ àwọn Roman Catholic ni tẹ̀sùbà gbà wọlé sọ́dọ̀ wa ọ̀dà àwọn roman catholic ní tẹ̀sùbá gbogbo ìtẹ̀yẹ pátá gbogbo ẹ̀rẹ̀ àwọn bákan àbúzé di sọnù tẹ̀sùdùá gbogbo bí ìkìní kan ṣe pa ìkìní kan kún lórí ọ̀rọ̀ rosary táwọn roman catholic ń lò tẹ̀wọ̀n sọ́mọ́ lo rosary ẹ̀hẹ́n so èyí tí àwọn mùsùlùmí náà tán jogún lọ́dọ̀ àwọn roman catholic òní rosary yẹn ibi àgbélébùú tí àwọn òfin kí wọn sí òní dámúrè dámúrè ti tẹ̀sùbá so ẹni gbójọra wọn so gbogbo ìtàn yẹn pátá bàbá dẹ̀ ṣe tàkìtì ọ̀rọ̀ yẹn débi wípé èyí tó fẹsẹ̀ rinlẹ̀ òun náà ni wípé káàna nàbí sallallahu alayhi wa alihi wa sallam yusabbihu bi anamulihi al-yumna ànábì máa ń ṣe subhanallah pẹ̀lú anamul kí náà ń pè ní anamul anamul ni jámù unmula unmula òun ni ìka ìka yìí ìlà tó wà lókè pátápátá ká tó kan gòǹgórí orí èékánná òun ni ulmula ibi ìlà ibi ń jẹ́ ulmula ibi ibi ibi ibi òun ni ulmula ìlà ìlà tòkè yìí so tó ara ṣe àtúntò tẹ̀síbẹ́ subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah àwọn kan sọ wípé a lè tó báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí àwọn àpá kan sọ bẹ́ẹ̀ ó ti yé ṣùgbọ́n lè tó bá ẹ̀rí rìn tó bá ẹ̀rí lọ bìtìdọ́wù lúgáwí unumula ìlà ló ń jẹ́ bẹ́ẹ̀ ìlà àkọ́kọ́ yìí oníjẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn alfáàdù yìí mo ti sọ fún wa ká lọ ka ádìyù sáárì tó jẹ́ mùkọ́dìmọ̀ fatihu bari gbogbo àwọn rúkọ́d àwọn kókó kókó ẹlúgà kan ó lè ní ẹlúgà kan gbò láti wọ tó bá wáyé nínú fatihu bari gbogbo ẹ̀dẹ̀ pátá fẹ́ǹsì ìkẹ̀ wà nínú hadiyu sari subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh